àwọn boys MC Olúọmọ yẹn náà àwọn náà ní mọ́tò o àwọn boys tó ń ṣiṣẹ́ fẹ́mi tí Olúọmọ wọn láwọn yẹn náà ní mọ́tò wọn nílé wọ́n dẹ̀ bí wọ́n pé kí ni iṣẹ́ tẹ̀yìn náà tẹ̀ ń ṣe tẹ̀ fi kọ́lé tẹ̀ fi ra mọ́tò wọ́n ní ìkànnì wọn tẹ̀ nílé mẹ́ta ìkan ó tún ní mọ́tò bíi mẹ́ta náà ó lóun ń ṣiṣẹ́ fún MC Olúọmọ wọn kì wọ́n ní iṣẹ́ wo lòun ṣe fún MC Olúọmọ nígbà tọwọ́ bá ó ní ẹ wọ́n ní ṣòwà lára àwọn tọ́ọ̀kì tó yẹ pé ó lọ ń lé àwọn innocent protesters nígbà tó ń protest ó ń ká lòlò ó ń ká lòlò ó ṣàlóhùn ṣiṣẹ́ fún MC Olúọmọ ìkejì yẹn ò sọ̀rọ̀ yẹn di ẹnu pa kò fẹ́ sọ̀rọ̀ so nísìnyí nígbà tó yẹ pé wọ́n ti mú wọn ẹ̀ ń ra mọ́tò ẹ̀ ń ra ilé ẹ̀ ń ra gbogbo ẹ̀ ẹ̀ lè sọ bẹ́ẹ̀ ṣe ń rí owó ẹ̀ àwọn ẹni tó yẹ pé wọ́n ti ẹ̀ graduate gan graduate ló tún wá ń bá wọn lọ́ọ̀kì mọ́tò tí wọ́n bá fẹ́ wọ mọ́tò graduate ló máa ń ṣí ilẹ̀kùn mọ́tò fún wọn ló máa ń tẹrí balẹ̀ fún ló máa ṣe yẹsà yẹsà yẹsà yẹsà yẹsà wọ́n ti wá nàìjíríà téèyàn bá ti stọ́dì ìsìn kódà kò ní mí ní nàìjíríà mọ́ àwọn ẹni tí wọn ò kàwé nísìn àwọn ló wá ń rí owó àwọn ló ń ra mọ́tò náà kọ́lé tẹ́ bá béèrè iṣẹ́ wo náà ń ṣe wọ́n ṣiṣẹ́ fún ẹ wọ́n ní MC Olúọmọ pé Tinubu ló ń ṣiṣẹ́ fún wáì tí MC Olúọmọ boys sọ pé àwọn ṣiṣẹ́ fún MC Olúọmọ wọ́n dẹ̀ àwọn iṣẹ́ tí ó ń jẹ́ ipò MC Olúọmọ máa ń ṣiṣẹ́ fáwọn gọ́fìmẹ̀ntì ni ni MC Olúọmọ máa ń ṣiṣẹ́ fún àwọn boys MC Olúọmọ sọ wípé tí wọ́n bá fẹ́ arrest pa àwọn nìkan kọ́ ló yẹ kán arrest ó yẹ kán bẹ̀rẹ̀ látòrí nàìjíríà ọlọ́pàá he say they suppose start from nigeria people nigeria ọlọ́pàá head because nigeria ọlọ́pàá too they dey pay money to them wey be say they guide them na nigeria ọlọ́pàá dey open door for mc oluomo if mc oluomo dey go somewhere any event now like seven ten police go just dey follow only mc oluomo and dem no dey follow mc oluomo for free mc oluomo dey pay dem money so why dem come dey talk say okay o pé àwọn fẹ́ arrest àwọn ipò ọlọ́pàá náà ń gbà nú ẹ̀ náà ó yẹ kó arrest àwọn ọlọ́pàá tó ń send pé kó wá máa guide àwọn náà náà bẹ́ẹ̀ ni ipò yẹ kó arrest àwọn òyìn náà ipe wọ́n dẹ̀ sọ wípé iṣẹ́ kí làwọn ṣe iṣẹ́ kí làwọn ṣe iṣẹ́ kí làwọn ṣe wọ́n ní MC Olúọmọ níṣẹ́ tó ń ṣe àwọn yẹn dẹ̀ sọ wípé àwọn EFCC dẹ̀ sọ wípé iṣẹ́ tí MC Olúọmọ ṣe tó bá tiẹ̀ ń sanwó fún yín níbi ọ́fíìsì tó sọ wípé òun ni kò tó kí àwọn boys yẹn nílé mẹ́ta mẹ́rin ilé méjì kan tún ra mọ́tò bíi mẹ́ta kéèyàn kan ní mọ́tò mẹ́ta méjì tó yẹ pé wọ́n jẹ́ boys MC Olúọmọ wọn ò tún ṣe ọ̀gá o wọ́n ṣiṣẹ́ fún MC Olúọmọ àwọn yẹn dẹ̀ sọ kọ̀ǹfàmì pé MC Olúọmọ dẹ̀kẹ̀ ló ń ṣiṣẹ́ fún Tinubu nǹkan tẹ́mi kàn fẹ́ rí tẹ́mi fẹ́ sọ fáwọn EFCC ni wípé tí wọ́n bá fẹ́ mú yẹn dẹ̀ wọ́n arrest kán bẹ̀rẹ̀ láti orí àwọn ọlọ́pàá yẹn because ọlọ́pàá náà ṣiṣẹ́ pẹ̀lú MC Olúọmọ ọlọ́pàá ló ń gáìdì MC Olúọmọ ibikíbi tó bá ti ń lọ ọlọ́pàá ló ń ṣílẹ̀kùn fẹ́ MC Olúọmọ bẹ́ẹ̀ ni so tó bá ní pé bo ni MC Olúọmọ ti ń rí owó ẹ̀yìn náà àwọn ọlọ́pàá gan mọ̀ dájúdájú wípé ó ń ṣiṣẹ́ fún Tinubu ni àwọn EFCC dẹ̀ bèrè lọ́wọ́ àwọn boys yẹn pé ṣé àwọn MC àwọn kọ́ ni boys tó yẹ pé wọ́n ṣì kalẹ̀ tó yẹ pé wọ́n gbé àdá tó yẹ pé wọ́n fi lọ da àwọn innocent protesters tó yẹ pé wọ́n protest àwọn kan náà lọ da bẹ̀rù tó yẹ pé wọ́n pààyàn wọ́n ní pé ìkan ní pé òun ò sí ń bẹ̀ o wípé àwọn boys àwọn yòókù ló lọ ṣe yẹn pé àwọn ò sí ń bẹ̀ àwọn ọkọ́ làwọn ṣe yẹn wípé àwọn márùn-ún tọ́mú yẹn kọ́ náà ṣe yẹn ká ní pé ọwọ́ àwọn boys money say their hand clean dem no suppose dey hide on, go under chair see as he hide for under chair he hide immediately kan rí EFCC wọn hide ni because nígbà tí EFCC rí wọn wọn ò bá dá wọn ò bá ohun ìgbà wọn ò expect pé EFCC ń bọ̀ wọn ò bá ti prepare ara wọn bọ́n ṣe máa bọ́n ṣe máa sá lọ kúrò nílé bọ́n yẹn máa sá lọ but EFCC bá wọn lójijì ni ilé mi náà tí wọ́n lọ sá lọ òkè ṣe normal ilé tí wọ́n ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ẹni tó jẹ́ wípé ó súnmọ́ wọn àwọn náà point ibi tí wọ́n wà fún EFCC pé kí EFCC lọ mú wọn níbẹ̀ ipe wọ́n sá pamọ́ síbẹ̀ ni ipe wọ́n sá pamọ́ síbẹ̀ pé kí EFCC kó lọ mú wọn bẹ̀ so ìgbà tí EFCC dé gan wey EFCC reach there the five boys dey shock dem no know as EFCC take get there wey be say EFCC take reach there say ah how efcc take reach here how efcc take know say we dey here because their real house dey run comot for their real house They can't go hide for another place efcc still catch them for there so they say they never release emc oluomo say any video wey e mc oluomo they bring come outside say na hold video na e mc oluomo they post for social media say e mc oluomo still dey under them. say they never leave EMC oluomo me wetin me dey talk for this matter be say efcc wọn àwọn náà tún fẹ́ wọn kàn fẹ́ gbowó jẹ lọ́wọ́ tinubu ni wọn ò ní mc olúọmọ lọ sí court because mc olúọmọ mọ̀yàn wọn ò ní gbé lọ sí court wọn máa gbẹ́sẹ̀ lé ni wọn máa kẹ tó rí ìsìn ẹ máa mc olúọmọ tó yẹ pé lo ló tún máa ṣílẹ̀kùn fún ọlọ́pàá ló tún máa tẹ̀lé lẹ́yìn tó tún yẹ pé wọn máa máa gáìdì ẹ̀ so wọn ò lè gbé lọ sí court àwọn efcc náà fẹ́ gbowó bóyá wọn ò rá àwọn yàwó yàwó mú wọ́n kàn ní pé ó ké o nígbà tá àríṣẹ́ ṣe jẹ́ ká lọ bẹ́ẹ̀ sí olóòmọ àtàwọn bọ́ìsì ẹ̀ ká tó fi gbowó jẹ ìkan tó kàn fẹ́ ṣe ni wọ́n kàn fẹ́ gbowó lọ́wọ́ Tinubu ni wọ́n wá ibi tó fẹ́ wọ Tinubu lára pé pé àwọn náà fẹ́ gbowó àwọn náà fẹ́ ná jẹ ń bẹ̀ nǹkan tó kàn tó ń ṣe wọ́n nìyẹn ẹ máa rí sí pé kò ní pẹ́ ẹ máa rí pé MC Olúmọ máa ṣe fídíò lórí social media pé àwọn ọmọ òun o kíníkan kíníkan irọ́ náà pa mọ́ òun kíníkan kíníkan bẹ́ẹ̀ ni so mo mọ̀ wípé dájúdájú pé nàìjíríà wọn ò lè gbé lọ sẹ́wọ̀n wọn máa padà fi sílẹ̀ náà ni tó bá sọ lọ sókè sọ lọ sílẹ̀ wọn máa padà fi sílẹ̀ náà ni wọn á nípò lọ́fíìsì kan tó ti ń rí iṣẹ́ my country Nigeria tẹ́ pé mo mọ̀ dáadáa tẹ́ pé if they carry MC Oluomo go consef wọn ò lè gbé lọ sẹ́wọ̀n number one to to tó jẹ́ pé kò mọ̀yàn ní Nigeria tó pọ̀ ló máa lọ sẹ́wọ̀n àwọn yẹn náà máa ń tì mẹ́wọ̀n tó yẹ pé ọdún kan ọdún méjì gan wọn ò ní jáde wọn ò tiẹ̀ ní gbé wọn lọ sí court tọ́kílẹ́sì pé wọ́n máa dájọ́ pé ọdún márùn-ún ọdún kan ọdún méjì lè máa lò nínú ẹ̀wọ̀n so àwọn ẹni tó poor ló máa ń lọ sẹ́wọ̀n nàìjíríà ẹni tó bá mọ̀yàn tó yẹ pé ó lówó wọn lọ sẹ́wọ̀n nàìjíríà so èmi mọ̀ dájúdájú pé wọn ò lè gbé wọn lọ sẹ́wọ̀n àwọn boys yẹn máa padà release wọn ni MC Olúọmọ tó bá tiẹ̀ fẹ́ gbà wọn boys yẹn lọ sẹ́wọ̀n MC Olúọmọ fún rẹ̀ kò lè lọ sẹ́wọ̀n èmi mọ̀ yẹn fún hundred percent èmi mọ̀ yẹn hundred percent tó dá mi lójú pé kò lè lọ sẹ́wọ̀n ipe wọ́n máa gbẹ́sẹ̀ lé ni wọ́n kàn fẹ́ gbowó ni EFCC broke àwọn náà ń wó owó ẹ ṣáà mọ̀ pé Nàìjíríà ń sìn ó ní bó ṣe rí so EFCC wọ́n broke